والصفر وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان إما أنا لا لوري أتتلتي الله لوري أتفايا الله إما سيما الله فنا لعين لوري أتدسي أتلاتي تايما الله جزاكم الله خير في الدنيا والآخرة ọlọ́run كي o jẹ́ kí ara àwọn ọmọ apẹ́ orí nọ́mbà tí a mọ̀ pé wọlé sí onáà zero eight zero eight six zero one six five four one ilé ní airtel ti ọjà gidi zero eight one eight six zero one six five four one bákan náà àwọn tí a bá fẹ́ pè sí orí glo zero nine one five nine eight seven one six four six zero nine one five nine eight seven one six four six oníbèrè tún béèrè wọn ni pé ṣé a lè sọ yìí pé ní a lè fún wọn ní ọgọ́rùn pé wọn ò mọ̀ ní àwọn tọ́yẹ̀ pé ní wọ́n máa ń lọ síbi sàárè àwọn àfa wọn láti lọ bẹ lọ́wọ́n bá ń bẹ pé a lè sọ pé ní àìmọ̀kan òun ló bí ọ̀rọ̀ wọn tó jẹ́ kí wọ́n lọ máa ṣe ilé àbí àṣọ pé ní ilé mùsùlùmí ni wọ́n ọmọ gbọ́rọ̀ ọlọ́run lórí tọ́bi sílẹ̀. alhamdulilayi ẹni tí ń lọ síbi sàárè ẹnìkan láti lọ bẹ lọ kò bá afa kò bá sì jọ máa kí o kò bá ti bàbá wọn àbí tàwọn ìyá wọn ẹnikẹ́ni ó lè jẹ tó bá jẹ́ pé gbà tó lọ sí sàárè yẹn kankan ọlọ́run ọba náà ní képe kì í ṣẹni tó wà nínú sàárè á sọ pé nǹkan tó lọ sí yẹn bid'atun muharram àdádálẹ̀ tó jẹ́ ìwà ni ṣùgbọ́n kò sọ́ di kèfèrí ọ̀ràn yẹn ni kó yé ṣe bẹ́ẹ̀ nítorí pé tí ò bá sọ́ra ìyìn tí ń ṣe tó jẹ́ bídà tó jẹ́ ìwà yóò padà sọ́dẹni tó kùkù ṣẹbọ sọ́lọ́run ọba ṣàǹṣàn torí pé ó lè padà wá dẹni tó ṣe pé ẹni tó wà nù sàárè gangan ni ọmọ pé ó sì lè jẹ́ pé ọ̀wọ́ọ̀hún náà ló pè kó mọ wá gbọ́lá gbígbọ́ bùkátà fẹni tó wà nù sàárè. hello. aleykum salaam kí ló kọ yín mo lè gbé pè. kí ni ìbéèrè yín. Adam. Adam. Adam. Amen. Zero eight zero eight six zero one six five four one. Bákan náà Glo ti ọmọ lójú bí zero nine one five nine eight seven one six four six. Hello. Wàhálà ikú sọlá ti lẹ̀ kí ló kọ́ ìwọ̀n ẹ̀ ń pè wọ́n. kí ni ìbéèrè yín. ọ̀dà. alhamdulilayi tí o wà lẹ́yìn lè máa mú kẹ́bí lè máa mú bá tẹ́tẹ́ ń bá sọ láti lọ lẹ́yìn náà máa bá ti ń lọ. rákà ẹlẹ́kejì lẹ bá wọn ẹ bá wọn ní rákà alákọ̀ọ́kọ́. àsìkò ìgbà tí ìmáàmù tó ṣe rákà ẹlẹ́kejì tiẹ̀ tán ó jókòó láti ṣe tashahhud ìgbà tí rákà ti ń sì ṣẹ̀ṣẹ̀ játa lákọ̀ọ́kọ́ yẹn ẹ̀yin náà jókòó pẹ̀lú ìmáàmù nígbà tí ìmáàmù bá wá sí rákẹ́lẹ́ kẹta tó jẹ́ erike tìyàn kárí pé ìmáàmù ní jókòó tó bá gbé sọ̀lá tó bọ́ọ̀lù lẹ́ máa ń ṣe àbí àṣù àbí joko ẹ̀yin náà gbọ́dọ̀ jókòó bàtí ìmáàmù bá tó jókòó tó parí rákẹ́lẹ́ kẹrin náà tó jókòó nígbà tó bá wá sálámà tiwọn ẹ̀yin ó dìde láti tó ẹ̀ bá ẹ̀ mú wa tẹ́ bá ti wá pé lẹ́sẹ̀sẹ̀ wá sí àmọ́ pé sọlá ti tẹ̀mí sí sẹ̀kúrákà méjì ni tí ẹ̀ ń sáré sí tẹ̀síọ́hùd kí wọ́n lọ bá wọn kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ nínú àdìsí anábì sallallahu alayhi wa sallam innama ju'ila al-imamu liyu'tamma bihi fala takhtalifu alayhi wọ́n fi ìmáàmù síwájú kẹ́lẹ́ mọ́ wa wò pàṣẹ rẹ̀ ẹ gbọ́dọ̀ yá pàṣẹ. jazakumullahu zero nine one hello hello yeah hello hello hello Aleykum salaam lára ọ̀gá. Kí ló kọ́ ìwọ̀lẹ̀ ẹ̀jẹ̀ ń pè ọ́? Kí ni ìbéèrè yín? Thank padà kí ni mo alákòóso pé mo ń gba ramadan padà ní oúnjẹ ìtọ́sí máa ní máa ní lájà monday àti thursday yẹn so ẹlẹ́kìtì mẹ́ta ẹlẹ́kìtì ni pé tí wọ́n bá ṣe bóyá sọlá ọ̀gbìn àti ìjà àti sọlá tuntun tí wọ́n bá ṣe pátí a pátí àti ẹgbẹ́ ọ̀gbìn kò ní ìgbà pé pé pé ẹ̀sìn ká pátí àti sókè láti wá fẹ́ gbé orí pé bí wàá ẹ̀sìn ọ̀sẹ̀ àti bóyá àwọn ìṣẹ̀lẹ̀ pàrọ̀ ẹ̀mú ni ọ̀gá máa tó ṣe kò sí kó bóyá alhamdulilayi nítorí pé láwọn rọmọdánù tó ti síwájú nínú ìgbésí ayé rẹ̀ ó ti fi ọ̀pọ̀lọpọ̀ àwọn ọjọ́ rọmọdánù ó ti fi ráàdì láì jẹ́ kó ṣe sùyàmù wọn láyìn tó wá fi náà ọkàn ti láti tẹ́tí máa ń ṣe àníyàn ọjọ́ àtìní àtọjọ́ alhamis pẹ̀lú ẹ̀mí pé òun ti ń ṣe sùyàmù àtinúwá tó lè máa tún dípò àwọn ọjọ́ rọ̀mọ̀bọ́nà tó ti pàjẹ́ nínú ìgbésí ayé rẹ̀ bí tó bá fàníyàn kún àbíbáwò. àkọ́kọ́ ni pé kò lè kò lè dúró fún sùyàmù ọjọ́ méjì sùyàmù ọjọ́ kan kò lè dúró fún sùyàmù ọjọ́ méjì wọ́n á pa jùlọ nígbà tó ṣe pọ̀ kan nínú méjèèjì jẹ́ gbèsè lábẹ́ òfin ọlọ́run a máa ń ṣe ìjọsìn ẹ̀yọ̀ kan ká gba ládà ìjọsìn méjì pẹ̀lú àwọn májẹ̀mú tó ṣe pé nínú rẹ̀ ní kọ̀ọ̀kan nínú méjèèjì kò gbọdọ̀ jẹ́ gbèsè tọ́kan nínú méjèèjì bá ti wá jẹ́ gbèsè gẹ́gẹ́ bí àpèjúwe tẹ̀ mú wáyé gbèsè lásán lẹ́sàn ẹ fi ti náfìlà alẹ́ ní ìsìn nítorí pé ẹ bá kúnjọ gbèǹde ọ̀ràn àyàn náà lọ́lọ́run bóbi yín léèrè náfìlà wọn kọ́ wa láti fi kún ládàá yín ni eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹ máa san lọ títí tọ́kàn yín ìbalẹ̀ yìí pẹ́ ti sá gbogbo gbèsè tẹ́ jẹ́ kíkó tó dìpó dé. wọ́n ní táwọn máa ń ka fàtìhá nínú àwọn sọ̀làwátì tá a ti máa ń ka kí ó sókè àwọn lè ti gbàgbé nígbà míì kọ́ yẹ káwọn kà sókè ni àwọn lè wá débi wọ́lọ̀ bọ́ọ̀lì káwọn tó rántí ṣé kìí pé kọ̀bìlì ó ti wọnú sọ̀láàtì àwọn kọ̀bìlì ò tí ì wọ bẹ́ẹ̀ lópin ìgbà tó ṣe pẹ́ẹ́ dé rùkú ẹ tún tún fati àyànké ni gẹ́gẹ́ bó ti ṣe yẹ kékeré ní gbígbón sókè nígbà tẹ bá ti ṣe bẹ́ẹ̀ yẹn tán ẹ̀ní forí kankan kalẹ̀ fún ìgbàgbé bóyá kọ̀bùlé àbí báàgì ó tilẹ̀ jẹ́ pé béèrè yìnyín ó mú fura dání ẹ̀ní tẹ́ ń bá ń ṣe sọ̀látù asọ́bà mọ́gírì tàbí àṣà ẹ̀ máa ń gbàgbé pé ẹ̀kẹ́ kakí sókè sẹ́yìn máa dá sọ̀látù yín sí àbẹ́yìn lè máa mú wáyé pé máa dá sọ láti ṣe ni kọ̀tọ́ ọkùnrin lẹ́yìn ẹ lọ́ọ́ máa darapọ̀ mọ́ àwọn mùsùlùmí ní mọ́ṣáláṣí ni tó bá sì jẹ́ pẹ̀yìn lè máa mú ọ dájú pé àwọn àjàmọ́ ò ní fi yín lẹ̀ kẹ́ ẹ máa bá wọn kí ó jẹ́jẹ́ bí tó ti yẹ kẹ́ ẹ máa kà sókè àwọn náà ti ṣe subhanallah fún yín ẹ ti dàjì ilé ìjẹ́bù sí i. jazakumullahu zero eight zero eight six zero one six five four one bákan náà tó bá pè nínú ojú la fẹ́ pèsè zero nine one five nine eight seven one six four six àwọn ojú òpó tí olùjá ìgbìmọ̀. lẹ́ẹ̀kan sí zero eight zero eight six zero one six five four one zero nine one five eight eight seven one six four six hello hello hello kí ló kọ́ yín bọ̀dọ̀ tó ń pè ó ìyàwó ti rí o. hello. Wa alaikum salaam tó lọ́wọ́ kí ló kọ́ yín bọ̀dọ̀ tó ń kí ló bèèrè yín. alákọ̀ọ́ni kọ̀sùn ìlọ ẹ̀kọ́ dọ́gba pẹ̀lú táwọn ẹni tó wà lẹ́yìn rẹ̀ kò sí nǹkan kan tó pè fún pé káyé rẹ̀ kọ́ ga ju tàwọn tó wà lẹ́yìn rẹ̀ lọ àfi gbéraga islam ò sì fara mọ́ nídìí ẹ̀sùn ọlọ́run ẹ̀jẹ̀ ni tí ó máa gbé èjìká sókè tẹ́ máa gbéra yín ga tó bá ti wá ga ní gíga tó hàn àwọn fuqaha wọn sọ pé sọláàtì imam àti tàwọn tó wà lẹ́yìn rẹ̀ gbogbo ẹ̀ ní ó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mìíràn wọ́n ní ṣé ó tọ́ pípa máa ka Suratul Kahf láwọn ọjọ́ jùmọ̀ lẹ́yìn táwọn tún ti kọ́ lọ́dọ̀ ẹnìkan fáwọn àdéhìí tó mú wa gbogbo wọn lọ́lẹ̀ rárá o àwọn ìtọ́ lẹ́pọ̀ nínú àwọn ìgbà wa tó mú wa ṣùgbọ́n àyìn tó rinlẹ̀ wọ́n wà gbàdájọ eré tó gúnrégé wọn ti tó torí rẹ̀ ó bá súnà mú kíkẹ́ máa ka Suratul Kahf lọ́jọ́ jùmọ̀ wọ́n ní ká rántí àwọn nínú àdúrà. ọlọ́run bẹ́ẹ̀ alụmọ wa òun ló máa ń gbọ́ bùkátà ẹ̀rù ọlọ́run ọba yóò bá gbọ́ bùkátà yìí gbọ́ náà ọlọ́run ló máa ń lọ́wọ́ sókè ọlọ́run yóò gbogbo wa lọ́wọ́ sókè ọlọ́run tó máa gbogbo wa gbọ́ nínú ìbéèrè yìí. tí a tẹ̀mí wọn máa ń ṣe sọ láti kásìkò rẹ̀ tó tó òfin sọ láti làrìṣà àfi ṣàpèjúwe ẹ wá tún béèrè pé sẹ́ẹ̀ lè darapọ̀ mọ́ wọn láti jọlọ àjọmọ́ kò sí jọmọ́ kankan tó nítumọ̀ àbí tó bá pásìkò sọ láti lè bá fi sọ láti torí rẹ̀ tẹ́ bá darapọ̀ mọ́ wọn bẹ̀ yẹn ẹ fẹ́ darapọ̀ mọ́ wọn ni láti jọ fara kásá nínú ẹ̀ṣẹ̀ nítorí pé bá kò gbà ká ti sọ láti ṣáájú àsìkò rẹ̀ inna as-salata kanat 'ala al-mu'minina kitaban mawquta ọ̀ràn yẹn tá a fà kókò sí lákòókò rẹ̀ yìí sì ti wà lákọọ́lẹ̀ tá a gbọ́dọ̀ mójútó òun náà làwọn sọ láti jẹ́ a kì í ṣe láṣìílẹ̀ a sì gbọ́dọ̀ lọ lára torí rẹ̀ a rọ àwọn jàmáà bẹ́ẹ̀ bóyá lẹ́kọ̀ọ́ tẹ́ ti ṣèbéèrè àti gbogbo àyè yòówù tẹ́ máa ti ń gbọ́rọ̀ yìí ẹja fi bẹ̀rù ọlọ́run sọ̀rọ̀ wa a gbọ́dọ̀ máa pèpè fún sọ́lá kásìkò rẹ̀ tó wọlé tẹ́ bá ti pèpè fún sọ láti kásìkò rẹ̀ tó wọlé tó dájú náà ni pé àṣeélẹ̀ lẹ́ẹ̀ padà sí nítorí pé ó ní kánjú làwọn èèyàn kẹ́sì máa wò ó ìgbà míì àìjẹ́ ẹni tó ṣe kó lákèésì iná ni ti ń bá ọ̀pọ̀lọpọ̀ ọjà àwọn sọ pé bá a ti ṣe bá a látọ̀dọ̀ àwọn bàbá wa iná ló gbọ́dọ̀ ṣẹ́kù wọ́n wàá sọ ẹ̀sìn ti bí àṣà wọ́n lè pé sọ láti aago méjì sọ láti aago mẹ́rin sọláàtì aago méje sọláàtì aago mẹ́jọ sọláàtì aago mẹ́fà àṣùbà gan aago mẹ́fà làwọn mímọ̀ sí àwọn bàbá yín wo lànàbì tó mẹ́sìn wá lànàbì ṣàlàyé bẹ́ẹ̀ tí ṣe máa mọ àkókò sọláàtì kọ̀ọ̀kan ni kìí sa aago ọwọ́ ló fi ṣàlàyé rẹ̀ lásìkò bá ti wọlé aago yòówù ó lè náà àsìkò sọláàtì ti tó aago kọ́ ni wọ́n ní ká wò jàmá àwọn àpẹẹrẹ tá a fi mọ̀ pásìkò sọláàtì ti wọlé níṣẹ àwọn pápá tí máa bẹ lójú sánmà tó já láwọ yeye tó rùn bá ti wọ ńgbọ bá tó sá pamọ́ táàrí mọ lásìkò ìṣá ìwọlé a sì ní rí nǹkan tó kéré sí wákàtí kan láàrin magrib àti ìṣá nírú àwùjọ tiwa yìí kí alẹ́ fẹ́ máa ṣe sọ láti láti lẹ́sì ẹ̀ nítorí pé rákà alákọ̀ọ́kọ́ ńlọ sí pásítọ̀ tí ì rákà mẹ́ta yòókù ńkọ bá kọ́kọ́ sọ láti ọ̀bá ti da ìparí rẹ̀ náà ní sùn

wọ́n ní ìbéèrè yín òye ẹ tún wí padà. ọmọ àkọ́kọ́ bí àwọn ẹgbẹ́ bóyá ọmọ rẹ̀ àtàlẹ́ ìtàkàrà rẹ̀ ṣe látàrí lẹ́yìn ìgbà tí ó pé ìdáwọ́ tí wọ́n ti lẹ́yìn ìgbà láì sì ṣe ìgbàdá tí ọmọ ìgbà náà látàwọn náà. ṣé wọ́n ti lẹ́yìn ìgbà? tó bá ti so igi gbogbo ọmọ tí wọ́n bá bí lẹ́yìn pé wọ́n so igi ọmọ halal ni wọ́n pè wọ́n àìtí ìsàsọdáàpé kò ní káwọn ọmọ jọ máa haram torí rẹ̀ ẹ gbọ́dọ̀ so igi ṣùgbọ́n igi tí wọ́n máa ń so láwùjọ ó ń pè fún pípẹ́ lákèsì ẹ rí i pé tóbìnrin bá ti gbé oyún lọ sọ́dọ̀ ọkùnrin níjọ́ tó bá bímọ wọ́n làwọn so igi àní wàá rí bàbá ọmọbìnrin tó lè fọmọ rẹ̀ fi lọ́kọ àní rẹ́ni tó fi ṣaṣojú pé kọ́ lọ sọ lóhùn òun pípọ̀ nfọmọ òun fi fún ọkọ àwọn àfa kan ní ọkàn jókòó pa àti so wọn pọ̀ kí lẹ fẹ́ so pọ̀ ẹ̀yin gẹ́gẹ́ bíi ta ni ṣé bàbá ọmọ fún yín lóhùn sí kíkẹ́ ẹbùn nfọmọ òun lọ́kọ àbí báwo torí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ òfurufú lẹ ń sọ mọ́ òfurufú ọ yègì náà tún ti sùn bàbá ọmọ oní ọ̀fọ̀mọ rẹ̀ lọ́kọ ó sì dájú pé tí bàbá ọmọ bá fọmọ rẹ̀ lọ́kọ ilé ẹni tó kí ọmọ rẹ̀ mọ́lẹ̀ fún lóyún kọ́ ní ọ̀wà sọ ẹ̀yìn yẹ kẹ́ ẹ lọ bá bàbá tó bí máa ń lè rẹ̀ ni kó wá jẹ́ pọ́ fọmọ rẹ̀ fún yín gbogbo ìtẹ́ ẹlẹ́ǹsọ̀yìn irọ́ náà ni irọ́ ń parọ́ fúnrọ́ náà ni irọ́ lọ́ọ́ fi bẹ̀rẹ̀ irọ́ náà lẹ́ẹ̀ tó fi tẹ̀síwájú ó dájú pé irọ́ náà ni ó parí ẹ̀. wà á sọ́dún ẹ̀ ẹ bá yín rédíò yín lọ nù kí ló kọ yín bọ̀dọ̀ tí ń bèèrè.

Hello, ah, mo ń gbọ́. Ṣé ọdún bá wà parí, àwọn kan tó ìyẹn wọ́n máa ń ká ìdí ọ̀rọ̀ ìdí tí wọ́n yọ lórí ẹ̀dì kò tó máa ń dàgbàdà fún wọn lọ́sọ̀tún. Ṣé irú owó yẹn ṣe àárá náà àti báwo ìdí ìlà àkọ́kọ́ yìí? wọ́n ní báwo ni wọ́n ṣe máa dá owó tí wọ́n ti yọ lórí owó yìí bó ṣe wọ́n dàgbàdà. Wọ́n wá

náà ni ẹni pé nínú cooperative tẹwà wọ́n máa ń yọ bíi ten naira àbí fifteen naira lórí gbogbo one thousand so wọ́n sì máa nígbà tó bá di pé ọdún bá parí wọ́n tún dá padà fún yín kí ló dé tán fi yọ láti pilẹ̀ so yíyọ tí wọ́n yọ iná là ń pè lówó èlé Islam kò fara mọ́ ìfàwọn èèyàn lẹ̀ pẹ̀lú owó wọn ṣé àwọn ní kẹ bá àwọn kóyún náà pamọ́ ni bàbá àwọn wọn ní kẹ bá àwọn fi san wéjì sí so lábẹ́ òfin ọlọ́nkọ tọ́ rárá rárá kẹ́nì kankan kó mú nínú owó àwọn yẹn irú ẹ náà ní fáìnì tí wọ́n ní kẹ máa san náà má tó ṣe pé ní ti ń kó yín jọ ní ṣe pẹ̀lú owó lọ́mọ àti ń san fáìnì náà abẹ́ ìlélò náà máa bọ́ sí lábẹ́ òfin ọlọ́ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n ní táwọn bá ń ṣe sọ́lẹ̀ débi táwọn forí kan làwọn máa wò ní àbọ̀ kan ibi tẹ́ forí kan lẹ́ẹ̀ máa wò nítorí pé òun ló pè lọ sídìí kájẹni tí ń bẹ̀rù ọlọ́run ọba jù ibi tẹ́ forí kan lẹ́ máa wò torí tó bá pọ̀ kan lẹ̀ bá ń wò gbogbo ń tójú bá ti rí ọkàn tẹ̀lé tọkàn bá sì ti tẹ̀lé ẹ̀ nísìn ọlọ́run ọba tọkàntọkàn tí ọlọ́run ọba sì ń fẹ́ kí ẹ máa ṣeun tọkàntọkàn ẹ ti ẹ̀kọ́ àkọọ́lẹ̀ rẹ̀ sẹ́rí sọ láti tá à ń ṣe yẹn àní ní ládàá kankan nínú gbogbo rákà mẹ́rin tá à ń ṣe lápèjúwe àfọwọ́rùn ọba tá a bá fi ronú dọ̀dọ̀ lọ. tó tọ́ba ẹ̀kọ́ kan rí ọba sí ń di sọ láti tó ń sìn àṣegbára gbóná lásán torí rẹ̀ ibi tẹ́ forí kan lẹ́ẹ̀mọ wò kìí sọ̀kan. wọ́n ní ṣé a gbé ọwọ́ ọ̀tún lórí tòsí a kàléyà ni àbá dáwọ́lẹ̀ a gbọ́dọ̀ dáwọ́lẹ̀ a gbé ọ̀tún a gbé lórí òsì a gbé méjèèjì lórí àyà wa bẹ́ẹ̀ lànà bá Muhammad sallallahu alaihi ní ìmọ̀ ṣe nù sọ̀lẹ́ wọn àrí kó ṣe sọ láti rí lẹ́ni tó dáwọ́ lẹ̀ èmi pẹ̀lú rẹ náà wọ́n ní kájọ máa wà àwòkọ́sí rẹ̀ nínú àwòkọ́sí rẹ̀ ní kí tábà ṣe sọ̀lẹ́ ká gbọ́tù ká gbé lórí òsì ká gbé méjèèjì lórí ìgbà àyàwó ilé ìjọba òṣèlú. Wa alaikum salaam tó náà kí ló kọ́ ìwé ẹ̀gbẹ́ sọ̀rọ̀. ẹ̀bá gbóòsù kéde kí ni bèèrè yìí àmì àmì ẹni ọdún ọ̀hún ọ̀jáde dáadáa ní sọ fún àwọn ìṣẹ́ ok ọ̀dà. Thank you. Ah, Àgbọ́dọ̀ sọ dáadáa. Ẹgbẹ́ padà àgbọ̀. Ẹgbẹ́ padà. Nẹ́tíwọ̀kì ẹ ti bàrí. 08086016541 08086016541 Àìsàn lè kù sí orí Glo 091 five nine eight seven one six four six. Hello. Hello. Màlẹ́kùn sọ pé ọ̀rọ̀ kí ló kọ́ ní mọ̀lẹ́kùn pé o. Láti ẹjọ́ ẹ bá gbóyún sókè díẹ̀ kí ni ìbéèrè yín? Kí ni ìbéèrè yín? Thank you.

bàbá zina kì í ṣe bàbá. wàhálà ikùn sọ́ọ́dún náà rẹ̀ kí ló kọ́ ìmọ̀lẹ̀ dínkù kí ló béèrè yín. Adam alhamdulilayi ìbéèrè jẹun tó sì béèrè láti kó nípa pé mò ń gbọ́ pé wọ́n ní bàbá tó bá bímọ gan náà nìyà tó máa ń bá jẹ́ ọmọbìnrin nígbà tó bá fẹ́ lọ lé ọkọ bàbá yẹn kọ́ ní òfin lọ́kọ àwọn ọmọ tí bó ti wà ní òfin ṣẹ̀rí àrùn bẹ́ẹ̀ ni òfin ṣẹ̀rí àgàgà wọn sọ fún yín a kì í jẹ́ nìkan lò ní bàbá ẹni tó fẹ́ jẹ́ bàbá fọ́mọ yóò bímọ gbọ̀nà tí ọ̀tà kò fún ọ náà ṣẹ̀rí àdóníkẹ́ ẹ má ṣe zìnà tó ṣe léèwọ̀ ṣé náà ni ó tún wá fún ọ láǹfààní àti di bàbá ọmọ tó gbígbọ́ náà zìnà àjẹ́ pé kí á nìtumọ̀ òfin tó ṣe ni òfin tó ṣe ò nítumọ̀ nù torí ẹ̀ ìwọ́n ti pàdánù àti jẹ́ bàbá fọmọ látàrí kàtàkàtà àìní sùúrù àìní ìfarabalẹ̀ kí wọ́n ná kó ṣe sùúrù kó so igi lórí obìnrin kó tó di kó sì lásọ̀ wọ́n ti wá lọ́ọ́ bá ṣe zìnà kó tó wá lóyún zìnà fún ọ wọn á bí ma zina kalẹ̀ àwọn alófi lọ́kọ téèyàn bá máa fòfurufú lọ́kọ àjẹpọ̀ lè fòfurufú lọ́kọ òfin ṣẹlẹ̀ àsọ pé ìyá ló ní kò ní bàbá torí tẹ́lẹ̀ wọn ò lè dára rẹ̀ láàmú bàbá pangolo ni bàbá zina tọ́ba ti wá rí bá àwọn aṣíwájú ẹ̀sìn Islam àwọn ni ó fọmọ lọ́kọ nítorí pé ẹni tí ò bá ti ní wàlí sultan ìjọba tí ó bá sí ìjọba islam ó pa àwọn olùmọ̀ nípa ẹ̀sìn islam àwọn náà máa jẹ́ wàlẹ́ ìrù wọn. ẹni ìmáàmù tẹ̀ ń ṣe sọ láti lẹ́yìn wọn sáfù kìíní sáfù kejì ẹ kì í gbọ́ kéwú tí lè máàmù yìí máa kà. so ètò túmọ̀ sí pé ká má ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ sáfù kẹta tó bá wà wọn ò ní gbọ́ rárá. táwọn lè tẹ̀síwájú láti máa ṣe sọ láti lẹ́yìn ìmáàmù yìí àbí báwo. ẹ láyé láyé jọ̀hún àti lánàá tí kò tí ì pẹ́ púpọ̀ àti lónìí láwọn àyè ibòmí báwọn lè má mú ṣe máa ṣe wọn ní gbóhùn sókè rárá kódà wọn ti jọ mọ pẹ̀lú bàbá làdáni wọn kàn ní amínà ìṣẹ̀lẹ̀ yóò bá fi jẹ tìkẹ àbí bàbá ẹ ti kà fati àtà àbọn kankan ẹ gbà bí bàbá làdáni ti ṣe wí tọ eléyìí ọ̀tọ̀ ọdá àwọn sọ láti kàn wà tá a ti máa ń ka tí ó sókè tùnà sírí ni wọn kẹbí àṣùbà magreba àti ẹ̀ṣá ẹ̀ka kí ó sókè jẹ́ agbọ́yìn bàbá imam ẹ̀ka kí ó sókè ṣé ẹ̀ma pé wọ́n lẹ́yìn lẹ́ malkurani kejì ni wọ́n fi fi yín ṣe lè máàmù lágbọ̀n abẹ́ ẹ̀ka kí ó sókè ẹ̀jẹ̀ jẹ́ mọ́ gbọ́ ẹ má gbàgbé pọ̀pọ̀lọpọ̀ jàmá yìí wọn láǹfààní láti kí alukurani fúnra wọn wọn ò sì láǹfààní láti gbọ́ èyí tá a bá gbọ́ lẹ́nu yín náà ni sọ ẹ̀yin wá jẹ́ pé ẹ̀yin ká kí ó sókè tẹ́rí má gbóhùn sókè níbi tó ti yẹ ká gbóhùn sókè o ntí máa bẹ lábẹ́ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbàlódò àìmọ́ntọ́ yẹ ká ṣe láyè tá a bára wa òní máa jẹ́ kí wọ́n máa ṣe báwọn sòtílẹ̀ máa mọ̀ bá ti máa gbóǹsókè níbi tó ti yẹ kó gbóǹsókè eléyìí ń pè fún pípẹ́ ìwá ìmáàmù mi síwájú tí wọ́n máa ka kí rẹ̀ sókè tẹ́fì máa láǹfààní àti bọ́ àlùkùránì lè jẹ́ bó ṣe jẹ́. ìwé àkùnlọ ọ̀hẹ́. hello. aleykum salaam kí ló kọ́ ìwé rẹ̀ dín pẹ̀lú. kí ni ìbéèrè yìí. ìbéèrè ni ti máa ń kan bẹ́ẹ̀ àti sí lọ́kà tí ó kí ló kọ́ ìbọ̀lẹ̀ sí kí ni ìbéèrè yìí. ẹ̀ṣọ́ ẹyọ kan. à ń gbọ́ gbọ́ ẹ̀ṣẹ́ kamakama ẹ̀ṣẹ́ kamakama ọ̀dà hello hello alaikum salatu wa kí ló kọ́ ìwọ̀lẹ̀ tí ń pè àgbàdàdà àgbàdàdà ẹ bá rí pígẹ̀. hello hello hello. ìgbà tí wọ́n máa rìn. wọ́n ní tí àwọn àbájá yóò wọlé fẹ́ra. alhamdulilayi àkọ́kọ́ nítorí bá bárọ́kà kan nínú sọ́látù jùmọ̀ á ò gbọ́dọ̀ sálámà nígbà tí màá ń bá sálámà ṣùgbọ́n wàá ti tashahhud gẹ́gẹ́ bí imam ṣe ṣe ṣe tashahud wàá bá tiẹ̀ débi wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu ò ní ṣe àṣọláàtì fanabi sallallahu alaihi wasallam àbájúà bàtí imam bá ti wá sálámà wọ́n wàá dìde káka ẹ̀yọ̀ kan tó bá wàá pè tó bá ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ tashahud lọ́ọ́ sálámà wọ́n ní jẹ́nìkan bá wà nù àìlera eléyìí tó lágbára tá a bùkátà láti tọ́jú rẹ̀ nílé ìwòsàn tó sì jẹ́ pé àbùkátà owó láti tọ́jú rẹ̀ nílé ìwòsàn yìí àwa lọ́nà owó ju ká yáwó èlé lọ ṣé a lè yáwó èlé a gbọ́dọ̀ yá wọn kì í fìtọ̀ fífọ̀gbẹ́kọ́ mọ́ lábẹ́ òfin ọlọ́run nítọ́lọ́run bá ṣe léèwọ̀ a rọ́ọ̀lù ọ̀rọ̀ pípọ̀ gbádùn láfi wá lọ yáwó èlé kò tó láwàáwí lọ́dọ̀ lọ so níbi tẹ́lẹ̀ máa ti ń parakòrò pé ẹ̀ ń wá ẹni tí tẹ́ẹ̀sì ti torí pé èèyàn fẹ́ gba haram ilẹ̀ fi ń tọrọ lọ́dọ̀ àwọn èèyàn míì kan ya yín ẹ̀rẹ̀ níyà yín láì gbèlè pẹ̀lú gọ́lọ̀ ṣẹlẹ̀ yìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́. wọ́n ní àwọn parí Ramadan zakatul fitr àwọn ò rí nǹkan táwọn lè fi yọ. so ṣé eléyìí ò kó bá ṣèyàmù àwọn kò ní sọ́ọ́ di ń tọ́ láàyè kò ní sọ́ọ́ di ń tọ́ láàyè ṣùgbọ́n lábala zakatul fitr yọ̀bẹ̀ lákọ́lẹ̀ pẹ̀ yọ ẹ̀ yọ so eléyìí yóò máa bẹ lọ́rùn yín títí dijọ́ ya òkèèyàn ẹ ti wá lágbára láti yọ lónìí ẹ yọ ṣùgbọ́n tẹ bá yọ lónìí kò ní jẹ́ zakatul ma. mọ́ ma máa sara kan nínú àwọn sàrà sì yọ ọkùnrin ń wá obìnrin gẹ́gẹ́ bí ìbéèrè UK UK hmm. so wọn ní ọkùnrin ń wá obìnrin sọ pé àwọn wọn so bàbá ọmọbìnrin wa ní kó yọjú sáwọn tó bá yẹ kó bá fẹ́ fẹ́ ọmọ àwọn kó pòbí rẹ̀ wá bó tilẹ̀ jẹ́ pé ọkùnrin àti obìnrin tán láwọn fẹ́ fẹ́ra wọn wọn fẹ́ fẹ́ra wọn lọ́nà tó dáa wọn ló dìgbà táwọn bá tó lóyún náà ìgbà náà làwọn mọ̀ pé àwọn wà compatible subhanallah sẹ́nu pé ìsìláàmù ní tó ṣe léèwọ̀ ìwọ̀ náà ni ọmọ jẹ́ ẹ fẹ́ dánra yín wò wípé bóyá ẹ lè lóyún fúnra yín ná nígbà bá tó wá lóyún lẹ́lọ́sọ igi ọmọ tí ẹ bí yín ọmọ zina ni ọmọ jẹ zina tẹsí tún ṣe náà tẹ bá jìyà rẹ̀ láyé ẹ máa bẹ lábẹ́ bọlọmọba títí fẹjọ gbẹndà kéyàm táwọn alẹni náà tẹ wà láyà yìí pé kọ́nà ọbẹ̀ ẹlẹ́dàá kó sí ọ̀rọ̀ òun bọ́ba ti ṣe òun gbẹndì ṣọ ẹ lọ fẹ́ra yín gbogbo àwọn bàbá wa màmá wa wọ́n gbà fọlọ̀ ni wọ́n fi fẹ́ àwọn màmá wa màmá wa gbà fọlọ̀ ló fi fẹ́ bàbá wa táwọn sì wá di pé lẹ́yìn tí wọ́n fẹ́ra wọn ni wọ́n so bẹ́ẹ̀ náà lẹ́yìn náà tẹ́ fẹ́ wá máa dán àràkàrà yìí wò so ẹ fẹ́ra yín ẹ gbà fọlọ ẹ fi yókù lẹ̀ fọlọ aláàánú lọ́lọ́ ẹ má ṣe zina torí pé haram ni zina gbogbo olú yòówù tẹ bá wà láyé tẹ bá ti ṣe zina haram torí rẹ já bẹ̀rù ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dà. zero eight zero eight six zero one six five four one hello wà ní kùsà náà kí ló kọ́ ìmọ̀lẹ̀ tí ń pè ọ́. ẹ ẹ dábàbà bóṣù kejì ẹ kí ni ìbéèrè yín. àgbọ̀tán sọ dáadáa. gbọ́ yín dáadáa bóyá nǹkan tẹ́ fẹ́ sọ ni pé bóyá ṣùyàmù Ramadan náà ń bẹ àbí ẹ̀sọ́ ṣùyàmù Ramadan nínú hadith Aisha radiyallahu anha wọn nàbì kì í ṣe jùlọ ká mọ́kànlá lọ lóru. ṣùgbọ́n yín máa ń sọ bí ìgbà tí mo ti mọ gbọ́ yín lọ́rọ̀ yín ni pé tí Ọlọ́run bá fún yín ìyàkùnlọ hello ìyá òrìbìtì zero eight zero eight six zero one six five four one hello hello kí ló parí wọlé ẹ̀jẹ̀ tó. Ọ̀rọ̀ akẹ́lẹ̀ bèèrè yìí. Amen. Kílẹ̀rí. Ok. Ok. Kò ní lọ mọ́sálásí láti kírun kí ọ̀sẹ̀. Ok. okay. lẹ mú kí lẹ mú kí lẹ lẹ mú. nẹ́tíwọ̀kì ọ̀dà àgbọ̀ntẹ́wì dáadáa. zero eight zero zero nine one five nine nine eight seven one six four hello hello wàlẹ́ sọ́bìlà ẹ káàárọ̀ kí ló kọ́ ìbọ̀dà sí ń pè ọ́ àgbọ̀n tẹ́ ìwé dáadáa kí ni ìbéèrè yín. hello àgbọ̀n dáadáa. ẹ máa pèsè orí zero nine one five nine zero nine one five nine eight seven one six four six zero nine one five nine eight seven one six four six. hello. wàlékún sọlá ń tilẹ̀ kí ló kọ́ yín bọ̀lẹ̀ nígbà kí ni ìbéèrè yín. ìta bá fẹ́ kí bí sàlásù sórí hmm. ẹ̀rẹ̀ wá kí rákà méjì tó wá dàbí tó wá dá láwọn ṣé yóò tó ràn bẹ̀rẹ̀ ni àbí yóò máa kí lọ. alhamdulilayi tó bá ti pẹ́. hello. hello. wọ́n yẹ́ bí sọ́ńtà wà kí ló bá ìwọ̀dà sí pẹ̀lú. kí ni ìbéèrè yín. àkọ́kọ́ ni pé ẹni tó bá ń ṣe sọ́lá tó gbọ́ tó a ṣe sọ̀láàtù Zuhr yẹn ní rákà méjì tó fi sálámà irú onítìyìn tó bá yẹ pé tòsí lọ́ba wà yóò mú rákà méjì tó kù wá nígbà tó bá sálámà yóò forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì fún àlékún tó ṣe sínú sọ̀láàtì rẹ̀ látàrí ìgbàgbé torí pé sálámà tá lákọ̀ọ́kọ́ yẹn àlékún yìí àlàfo tí ń bẹ láàrin rẹ̀ tó fi rántí àlékún yìí yóò forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì wọ́n ní ẹnìkan ṣe fèrè láti èkìtì pé ọmọ tí wọ́n bí lọ́nà dìnnà bàbá rẹ̀ tún pa àbọ́kùnrin tó tiẹ̀ bá obìnrin pé wọ́n fi bí ọmọ yẹn rẹ̀ tún ṣe mùsùlùmí ìyá ni mùsùlùmá mùsùlùmí sì lọ́mọ yẹn ṣe àkọ́kọ́ àwọn nǹkan tó ti kọ́ dínà rẹ̀ láti lè fi lọ́kọ pọ̀ àkọ́kọ́ zina ẹlẹ́ẹ̀kejì òun ìtún ṣe mùsùlùmí zina òun ìtún ṣe mùsùlùmí ọmọbìnrin sì jẹ́ mùsùlùmá ọlọ́run bá sì ṣe léèwọ̀ fẹ́ni tí èsè mùsùlùmí láti fẹ́ni tó jẹ́ mùsùlùmá lọ́kọ torí ẹ̀ gbogbo etí ń ṣe yun dírámà lásán sòwò tó bá yarí tó lò náà ló sábì ó gbogbo owó tẹ bá fún ẹ̀ka ti sàrà lásán àwọn aṣíwájú mùsùlùmí ní òfin lọ́kọ kí ìgìyàn tó jẹ́ igi ní ìsìn tó bá jẹ́ kó ti wà lọ́dọ̀ ọkùnrin lórúkọ pé ọjẹ́ yàwó kìí ṣe yàwó ẹ gbọ́dọ̀ tún igi yẹn kẹ́ so kìí ṣe pé ẹ tún so gan ẹ gbọ́dọ̀ so igi torí pé ara gbanduku ló gbé dọ́dọ̀ ọkọ̀ kò sí igi sọ ẹ gbọ́dọ̀ sọ igi nísìn eléyìí jẹba o wọn ní kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin sọdakọ àti sàrà sọdakọ èdè lárúbáwá ni ìtumọ̀ rẹ̀ lédè yorùbá ni sàrà sọdakọ lédè lárúbáwá ó túmọ̀ sí zakat sọdakọ ó tún túmọ̀ sí sàrà àtinúwá eléyìí jẹ bó ṣe. Jazakumullahu khairan fid dunya wal akhirah. Ọpẹ́ pàtàkì fún ẹ̀rọ ọlọ́run tí wọ́n ṣe agbẹ́tẹ̀rù agbẹ́tẹ̀rù ìṣèlú ọlọ́run kí ọba nìṣẹ́ wọ́n lẹ́sìn dáadáa ní ayé àti ní àlà àti ọ̀hún. Àwọn pàtàkì fún àwọn olùmọ̀ wa máa fi ṣe ìfẹ̀sùn tó rù Sharafuddin Mẹ́lẹ́bọ̀rọ́yé Hábìlọ́hùn Wàhùn Àhùn Mọ̀ ó ṣe àlékún okun àti agbára wọn títí tí ó fi di ní ọjọ́ mẹ́jọ mo ń dágbére fún wa wípé subhanakallah alhamdulilayi ashhadu an la ilaha illa anta astaghfiruka wọ́n láwọn ọ̀gbọ̀n wọ́n láwọn ọ̀gbọ̀n kó dàbò ní gbogbo ọ̀gbọ̀n. Yeah.